الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وحبيبه وصفوة الآخرين محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن استنى بسنته واتبع ملته إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ní ìwádìí àwọn àdúgbò tí àwọn àlọ́ ìyá rẹ̀ sọ̀rọ̀ pé lórí ọ̀dà ọlọ́run fáwọn ọ̀tá àlá àbọ̀fún báwo ẹlẹ́ẹ̀kejì àtìpáyé báwo kan nínú àwọn àhàdù báwo ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní báwo kan wà báwo tó ń sọ̀rọ̀ wá nípa nípa kò ní àwọn ẹ̀sìn wẹ́ẹ̀sì tó وكان هنا لشكوى النووي رحمه الله النووي هو الفجر الإمام النووي رحمه الله قال قال العلماء التوبة واجبة في كل ذنب ولا أخبار الأمة أو أخبار wọ́n ní àtàwọn ọ̀tún àdìbà tó ní tó láti ní kó o oṣù ní kó tó lápò ní o ojú ẹsẹ̀ o gbọ́dọ̀ fojú òkú ìgbà kéré ìkan tóbi ìkan tó padà tó bá tó kó lẹ́kọ́ bá tó bá ti yàrá o tó láti ní gbogbo àlùkò nígbà tí àwọn òun tẹ̀sẹ̀ o tó bá kó bẹ́ẹ̀. wọ́n ní báyìí dáadáa ti máa ṣe àtúwò lẹ́yìn àlàáfíà kí wọ́n lè yàn wá tọ́wọ́ tẹ́tẹ́ ẹ̀sẹ̀ tó mẹ́tọ́ láàrin ẹ̀rẹ́ àtúbà tó dáwọ́ láàrin rẹ láti àwọn sùhánù wọ́tà aláàrin látàtà aláàbò ìhàkì àdàbí yóò sí ìwọ ẹ̀dá kàtà bẹ́ẹ̀ òsì wọn máa ń gbé adáwà kàtà bẹ́ẹ̀ òsì pé wọ́n máa ń gbé adáwà kàtà lọ́sẹ̀ nínú ẹ̀ sàlá náà sàlá sàlùfò wọn ló ní májẹ̀ mẹ́ta ẹni tí ó bá túbà lọ́wọ́ àwọn sùhánù wọ́tà aláàrin lọ́wọ́ bá túbà rẹ̀ pé a eléyìí kú bí ẹsẹ̀ àdébí sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ láti àyè ìjọba àmàlà àmàlà yára lọ́wọ́ ẹ̀tọ́ bá ti bá kú yẹ ẹ̀sìn ẹ̀sìn tó lẹ́sẹ̀ wọlé mi lórí oṣù má padà ó tó bá ti yọ ọmọ padà má jẹ́ ẹ̀kú mẹ́ta lágbọ̀dọ̀ ní kó bá tẹ́ pé ètò bá ti bá kú mẹ́ ẹ̀sìn wà láàrin àtọ̀kọ́ àtọ̀kọ́ tààrà àwọn ẹ̀sìn pọ̀ kan nínú àwọn ìgbìmọ̀ wà láàrin àtọ̀kọ́ àtọ̀kọ́ tààrà nítorí ká ti mẹ́tẹ̀ òun náà ti lóṣù tó kọ̀ lọ́wọ́ àtọ̀kọ́ tààrà ilé ẹ̀dá ìgbàlá ìta máa sọ̀rọ̀ yìí gbogbo àwọn eléyìí ẹ̀ gbogbo àwọn èyí kó lágbára lọ́dọ̀ wọn sọ àdúgbò dára. ṣé máa ń tún àkó bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ àdúrà alákọ̀ọ́kọ́ ló máa jẹ̀mú àyọkùnrin ara àyìnbá àkùyà. òun náà ti kọ́kọ́ pa ẹ̀sẹ̀ wọn náà kó o kó o ti di ẹ̀sẹ̀ wọn. èyí tí o ti ṣe lọ́wọ́ yìí ò fẹsẹ̀ máa láwọn ọkọ náà àmẹ́ta tó kọ́ bẹ́ẹ̀ tó kí ẹ̀ tó wá ló tó bá tó bẹ́ẹ̀ eléyìí ò tuntun bá tó lè jẹ́ tó gbà yẹn. ẹlẹ́kẹ̀jì àyájá náà á fi èyí ha òun náà láti fi fẹ́ẹ́ fún àwọn sàbámà lórí ìgbésẹ̀ ìdílẹ́sẹ̀ nígbà tó kó fẹ̀sẹ̀ náà tó wà láwọn ọ̀gá inú ló máa bàjẹ́ òtún ní máa láti ẹ̀ kí inú ló máa dùn ẹ̀rọ ìsàkúrà ìsàlọ̀ tó bẹ́ẹ̀ yìí yóò tún máa láti lè ṣe lójú ìlú náà ayọ̀ ayọ̀ yàrá àtàkà ìlú wa ní òye adágbàwò. ìmọ̀lẹ́ yìí ti ka ó tún wà lórí ni ó tún wà lórí nínú olùkẹ́ bàjá kò má ìyá tó ti kò ní wọn tàbí ẹgbẹ́ wọn sọ pé á ah, ọlọ́mọ ìyọ́ ìlú ti mẹ́ta kákó ìbáṣepọ̀ àtàkùn wà nílé lórí tó kó yóò tẹ̀yìn lẹ́nu tó tún wà lórí láti tó túmọ̀ pé èyí kó bínú fẹ́tọ̀ bí yẹn àgbàlódé kò sábà amáwòpá tó gbogbo yẹn lẹ̀ nínú ilé ìwọ̀n tó bá wò. Ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ máa ń sábà náà lórí pé á ah, ìdí mo ṣe yìí á ah, àgbà ti pé ẹlẹ́dẹ̀ẹ́ ìpamọ́ lọ́jọ́ mú. Òun náà ti pé àyà àdìmọ́ àlà ìyàwó rẹ̀ ilé ìfà àbàdà. Ọ̀pọ̀lọ̀ dàbí ọ̀gá ọ̀pọ̀lọ̀ dàbò ìlẹ́yìn rẹ̀ pé òun ò tún padà síbẹ̀ láyé láyé gbogbo ẹ̀ ẹ̀ máa ń tẹ̀ lọ́wọ́ ibi àtúntà tó tẹ̀lé yìí ẹ̀ àtúntà tó bá rẹ̀ lẹ́nu nígbà tó lọ́la nínú ṣe àtúntà gbogbo ẹ̀ ẹ̀ máa ti tún lọ́ta báwọn ẹ̀sẹ̀ wọn aláwọ̀ máa ń wọ́n láti kò fi rè é ẹ̀sẹ̀ tó bá ti tẹ̀lé mi pé a kì í fara bí ẹ̀ lọ́la kì í fara bí ẹ̀ lọ́la a kò bá dẹ̀ tòyẹ́ gbọ́dọ̀ ní lọ́ta pé a kì í fún padà sí ẹ̀ lọ́la ni mo fi lẹ̀ àwọn tẹ̀mẹ́lẹ̀ sáyé tó bá ti tẹ́lẹ̀ láàrin ìtura ìlú ìjẹ́ ìjọba kọ́lá ìgbà ìpínlẹ̀ àtẹ̀tùmá ọ̀dọ́dọ́ ní àdínájà mọ́ ọ̀gbà àdókè ní àbámọ̀ kẹrin ní ìtura kanáà ní ṣé ìbá ti báyìí tẹ̀ ẹ́ pé ó wá ń bàbá wọn lórí ẹ̀sìn tó fẹ̀ tó àdókè ní ìtura kanáà ní tó bá àdókè ní ìtura wà. tòṣìkò wá ní ìbàdí fún ìlà àlùfọ̀ làbá sí yìí tábà wá wá láàrin làǹtàṣíhà tàwọ́tòwò ìdúbà rẹ̀ wò lálàáfíà àwọn sùpàdé wọn tàà lòdì tó wọn gba ìdúbà rẹ̀ wọn tó wọn tó wọn pé wà ní káàdì tó máa fi àdúró tẹ̀sán àdúrà tó ní ká fi àdàbí àdàbí sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ tó ta kò sí sẹ́kùn ní. Gbogbo àwọn àti ẹ̀ka nígbà tí ìmọ̀ fi kárẹ́ ni wọ́n gbọ́dọ̀ pé yóò wá sọ lọ́sọ̀ aláwọ̀ alátara rẹ̀. Tó bá jẹ́ pé wọ́n eléyìí ni eléyìí àbá àti wọ́n jẹ̀ tuntun bẹ́ẹ̀ fún òun ju mẹ́ta lọ mẹ́rin. Háàbì ní Sàlàwùsà ẹ̀ka bá ti àfáàjì òun náà gbọ́dọ̀ wá mẹ́rin. Ó gbọ́dọ̀ o jáàbò sí ọmọ yára yẹn. Ó gbọ́dọ̀ kábàámọ̀ yẹn lóṣù tó kọjá. Ó sì gbọ́dọ̀ ní lọ́kà pé òun tó kí wọ́n lẹ́lẹ́ kẹ́ni wà àyẹ̀wò aláàbẹ̀sọ̀ ìlà ó wá lọ sí ní kúrò ní fúra rẹ̀ lẹ̀ lọ́dọ̀ ẹni tí ó sàbùkù. Bàjẹ́ àgbà láti àwọn àwọn ọ̀gbọ́n wọ́n sàbùkù lè yí. Tó bá jẹ́ pé owó ni níbẹ̀ láàrin àbí ìkàtàkà tó níye oníbẹ̀ láàrin dúkìá wọ́n sàbùkù lè ní ó dàgbà lórí tí a bá ti gbogbo ní tó ti bẹ̀rẹ̀ wá sábà láì kọ̀ rẹ̀ owó ló ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ òbí olùkọ́ olùkọ́ kò bẹ̀rẹ̀ túláàsì ni ó lọ sí ọwọ́ yẹn padà bẹ́ẹ̀ yẹn bó o bá dábàá àbúráyé wájú ọ̀sẹ̀ ṣe á máa ọlọ́sùn á lọ sá lé sáwò yìí kò ní bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ láyé wọn àbúrò ní ọ̀ bí ẹni tó ní ẹ̀tọ́ rẹ̀ tẹ́lẹ̀ fún òsì ọ̀sìn òun àti wọn àti ọ̀rẹ́ òṣèlú wájú ọ̀sẹ̀ ṣe á máa ọ̀tá bá ti dùn báyìí àwọn ọ̀dọ́ tó lẹ́sọ̀ tó bá wà jẹ́ àlọ́ tó lé pé wọ́n ẹni bẹ́ẹ̀ yóò fà sábò fún wọn alẹ́ kò sọ bẹ́ẹ̀. àwọn àtúntò ṣe ní alimọ́bù ẹni tó lò kalẹ̀ pátá ti àwọn àlùfáà ló kalẹ̀ yóò fi gáàsì òbí wa àwọn àti ẹ̀ka ẹni tó bá ti ní ẹni tó dá lọ́wọ́ tó ní tó ní dínà lọ́wọ́ ó ti wọ́n tẹ́lẹ̀ lábọ́ bí ọ̀dọ́ ẹ̀bá fún ọgbà bọ̀ ẹ̀bá ẹ̀jẹ̀ kò sí kẹta mẹ́rin àwọn àmì ẹ̀ta àwọn kò ní kàlẹ́ wọn. àlẹ́ mi yẹn tó kò kàlẹ́ tó gbọ́ tó wọn ó dà yẹn tó tó kọ́ ẹ̀jẹ̀ òkúta ẹ̀jẹ̀ àmì yóò wá pẹ̀lú wọn yóò wá pẹ̀lú àlọ́ yóò wá pẹ̀lú àwọn tó dáadáa yóò pé àmọ́ bákan náà ó wà nínú òwe rẹ̀ wípé ó ti sàbùkílẹ̀ ó ná owó lé yọ̀ọ́ àìsàn ó sọ̀rọ̀ lé yẹn ó pa lé yìí ó pa láti wá gba ẹ̀kọ́ wọn. ilé yóò dé owó mi tó ń láyé mo ti sáláàtì wá gbà. ilé yóò dé ọ̀rọ̀ mi tó tẹ owó mi tó lẹ̀ láyé. ilé yóò dé ọ̀rọ̀ mi tó sọ lẹ́yìn. ilé yóò dé pátó parí. gbogbo bá tó wà ní àwọn ọmọ ìgbà wọn. ọjọ́ náà sọ yìí òun náà ni ó mọ̀ láyé ọ̀pá àwọn ọmọ ìgbà wọn. owó òwúrò mi sọ̀rọ̀ òṣèwọ́ òṣèwọ́ òṣèwọ́ òṣèwọ́ òṣèwọ́ àná sọlá wà lọ́sọ̀lá mi ní wàá ṣe wọ́n wàá bẹ̀rẹ̀ fún ẹyọ́ dáadáa rẹ̀ iṣẹ́ dáadáa rẹ̀ wọ́n wàá fún kálù wọ́n tún wá ìṣe iṣẹ́ dáadáa tó ṣe déédéé ten thousand tó ṣe tó mú wọ́n yọ ọ́ sí dáadáa rẹ̀ yẹ́nì iṣẹ́ dáadáa tó ṣe déédéé ẹ̀tọ́ dúró tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wọ́n yọ ọ́ sí dáadáa rẹ̀ yẹ́nì iṣẹ́ dáadáa tó ṣe déédéé ẹ̀tẹ́ yẹn pa ìwé rẹ̀ tó pẹ̀lú ẹ̀ lọ́dà lòsí wọ́n yọ ọ́ sí dáadáa rẹ̀ àti ìwọ́n wà wá yọ ọ́ wà wá yọ ọ́ wọ́n á ti dáadáa ní kálẹ̀ mọ́ àwọn tó kù kí òkè ló tó lẹ̀ yá àwọn tó kù kí ló bá ti di òkú tó bá lọ́jọ́ bá sọ ìgbà ibi àwọn ọ̀dà tó bá tó bá yá ìlú ọ̀dà ìtẹ́fẹ́ láyé àwọn ẹ̀sìn sábà bẹ̀rẹ̀ sí àwọn ẹ̀sìn náà ti tó lẹ̀ ẹ̀lú ìwà ọkọ̀ pé láwọn ìwà tó tó tó tó mo yọ̀ àwọn tó tó tó tó bá tó tó ẹ̀jẹ̀ àwọn ọlọ́pàá òní kí àwọn ẹ̀sìn tó tó tó tó tó tó tó ọba tí ìlànà òfin ní ìgbòho ìlànà òfin ẹ̀ka kan àbí wọ́n sáré kó pẹ̀pẹ́ kí ni tí wàá tẹ̀lẹ̀ yóò wá ní ọ̀rẹ́ ẹ̀ máa fún nínú ẹ̀sẹ̀ sí bàtà ìyára táwọn wa ẹ̀ máa yọ nínú ẹ̀sẹ̀ sí wa ẹ̀ máa dà á pẹ̀sẹ̀. lọ́ba tí yọ ẹ̀sẹ̀ táwọn lẹ́yìn òkú táwọn fẹ́ẹ́ fà sẹ́yìn fún ọ̀dà dáná ni wọ́n wá yọ ẹ̀sẹ̀ wọn fún wa láti mẹ́tẹ̀ tó bá yẹ kó bá bàbá àwọn ẹgbẹ́ rẹ̀ wò wọ́n wá lọ sí ibi ìdí àdúgbò rẹ̀ ó tẹ̀wà òkú dáadáa rẹ lẹ ìlú ìlànà sọ̀rọ̀ nígbà tí ní àwọn àti ìlú náà wà lọ́wọ́ ìlú ìlànà ẹ wọ̀ báwo látara kí ni látara pé ó ti àwọn ẹ̀sẹ̀ tó ní ìdí ìdọ̀rọ̀ nínú ọmọ ìyá rẹ̀ àdóhùn àti àdáhùn àti àkótẹ́ tòlẹ́ yìí ti báyìí àkókò tó bá kọ̀ bẹ́ẹ̀ tó àbá ní wọ̀nyí ká lè ká dá ká dá kọ́ olè kó o sinna olè kó o sinna ọ̀gá ìyàwó mi ó bẹ àrẹ lọ tó ti fún ẹsẹ̀ ìmọ̀ rẹ o yàrá mi lọ́dọ̀ ló kó o sinna ṣùgbọ́n wàá fi fún ẹsẹ̀ ìmọ̀ rẹ pọ̀ ṣùgbọ́n ti fún ẹsẹ̀ ìmọ̀ rẹ ká ìtọ́ ilé òṣùwò rẹ ṣùgbọ́n wàá fi fún ẹsẹ̀ ìmọ̀ rẹ ẹgbẹ́ àtúntì ṣùgbọ́n wà lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀sìn wáṣọ nítorí pé àhásẹ̀ lọ́sùn náà wọ́n ta aláàbò àìsàn àwọn ìjọba olóńgbò kan wọ́n ní sábà lọ́kọ̀ èyí ara wa aláàbò pé ìdílé lọ́sùn náà wọ́n ta aláàbò àwọn ó dá ojú méjì fún wa ó dá inú méjì fún wa ó ní wọ́n ní ọgbọ́n tó wà nílẹ̀ ní pé wọ́n dá àkàn fún wa ọgbọ́n tó wà nílẹ̀ ní pé àwọn ẹni kan tó pọ̀ pẹ̀lú ojú méjì aláàbò máa tó ọjọ́ pọ̀ pẹ̀lú ojú méjì wọ́n á máa tó oró tó àmọ́ alákòókò yìí kó dá máa sọ ní wàhálà ọ̀rọ̀ bí ẹ̀jẹ̀ máa sọ ọ̀rọ̀ bí ẹ̀jẹ̀ máa sọ alákòókò alákòókò máa wà lọ́wọ́ láwọn ọmọ ìyá mi kò wúlò láti lọ́wọ́ ìyá mi pẹ̀lú ọ̀rọ̀ báyọ̀ àwọn ìyẹn kò alákòókò tó bá ní bàbá mi lọ́wọ́ mùhàdù wọn tààrà tó kọ ọjọ́ ìṣẹ̀ ìdáàbò alákòókò tó bá ní bàbá ẹ̀mí ẹ̀sọ̀ lọ. Nígbà tó ní ẹ̀ máa sọ̀rọ̀ alẹ̀ wọ́n wọ́n kalẹ̀. Àmọ́ ìtura wà lálẹ́ láwọn lọ́kà rẹ̀. Ẹ̀ bá ti bá lọ sọ lọ́kà rẹ̀ pé ọmọ àwọn àwọn ọ̀gá rẹ̀. Wọ́n kà sẹ́yìn ti máa wo ní omi àrùn tó wọ́n sọ lọ́kà rẹ̀. Tó o bá ti fi sọ jáde tó o sì fi wà lò ẹsẹ̀ mi pọ̀. Wọ́n àwọn ọ̀gá yìí ti wọ́n ní olùkọ́ ẹ̀. o ti fi gbogbo tẹ́tí báyìí, òun náà ti máa sọ̀rọ̀. Gbogbo tẹ́tí bá aburú báyìí ní ìwádìí ọ̀gbìn ní àlùfáà tó ṣe kó ní ìrẹ̀lẹ̀ yìí ẹni wá lẹ̀ lóko nà ní ọkọ̀ bá ẹ lọ wọ́n sọ fún ẹ̀sìn fún àwọn ọ̀gá àbá àbúrò àbúrò lè tẹ̀lé ní kókó lẹ́kọ̀ọ́ tó yìí bàtà mi ìgbà tó lè bàtà àwọn olùkọ́ sùnàmọ́ ìgbà kan ìgbà kan wà pẹ̀ tó bá wà pẹ̀ tó bá tó bá yá mi rẹ̀ ọ́ lé òtàkàtà òfin yà á kọ́ ọ̀rẹ́ ló sọ lẹ́yìn náà ẹ́ kó o tún àlẹ́ lè fi ọ̀rẹ́ tó sọ lẹ́yìn náà tó tẹ̀lé àwọn ìmọ̀ wọn sọ fún mi pé ẹgbẹ́ ẹ̀kọ́ rẹ̀ lẹ́yìn wọ́n ẹgbẹ́ tó mọ̀ sí pé mi máa ń sọ̀rọ̀ mi lẹ́yìn ẹgbẹ́ àwọn ìmọ̀ ó ti mà ìgbà yìí. báyìí báwọn akẹ́kọ̀ọ́ ló bá kó bẹ́ẹ̀ tó bá kó bíbí ìdí wọn wọn ò bá tún bá rẹ̀. àmọ́ ìtọ́kù lẹ́wọ̀n náà èyí ti bẹ̀ lọ́wọ́ rẹ̀ àdúgbò túbá kó níbi ilé yìí náà tó wọ̀ láti àlẹ́ ìgbà àwọn tó mẹ́rin kan márùn-ún kan ẹ̀yọ̀ kan bẹ láàbùlẹ̀ mẹ́ gbogbo èèyàn gbogbo èèyàn ẹnì kọ̀ọ̀kan òun náà lè wà fún un. ìgbàlódé ayọ̀ lè náwó tí ẹ bá wá ní báyìí lẹ́gbàá tí ẹ ti fojú gẹ́gẹ́ ah, kú lẹ́yìn ọ̀gá pé bá àbọ̀ àbánu ọlọ́run kù tí a fojú gẹ́gẹ́ kú wà á wọ ajá láti wọ́n ti dé ojú wọn sọ̀yà gbàlá àtàwọn àlùmọ́ gbàlá àtúntò àlùmọ́ gbàlá àtúntò àlùmọ́ mi nù tó eléyìí ti kò ní sábà tó yà tuntun àti àbámu wà ní ìṣẹ́jà rẹ̀ tó bá gbé wọn á lókè wọn lọ lẹ̀ wọn á ní nípa eléyìí òun náà tó fẹ́ ẹ̀yìn ìlànà wà lọ́wọ́ òní kúrò láyé láyé yẹn. àbúkọ́ dábẹ́ pàtó lára tó wáyé pàtó lára pàtó lára ní ìtumá òní àwọn ènìyàn. tuntun tó bá wà ní ìtumá máa fi bá wà fún ìyọ̀ ní o tó bá ti lẹ́nu. adébẹ́ o tó bá tó ní ìyàwó tó máa lọ rárá. ẹlẹ́ẹ̀kejì anáwó láàyè ìlẹ́lẹ́ẹ̀kejì. wúwa tó mú òun náà ní gbogbo òun náà ní fàyídà sọ́dà àti ṣáàtú ìmọ̀ ìgbìyà òun náà ní pàtó ọ̀rọ̀ wáyé ọ àwọn ọmọ wọn yọ láti fi dà kẹ̀kẹ́ báyìí àmọ́ tó bá yá tó bá ti kẹ̀yà yé bá pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ọjọ́ ìgbà ìjà lọ́jà àgbẹ̀lá látàrí ìlú wa òun náà ti fẹ́ bá tó wọ́n wá yọ láwọn táwọn ẹni tó yọ lórí yọ kò yọ nígbà tó bá yá báyìí ló kà lọ yọ láti fi ní máa wọ̀ lọ. àtìwọ́n wọn ti láti á ah, àwọn ọmọ tó lọ báyìí kò wúlò náà wọ́n ti kúrò jẹ́ bí yìí òkú ní ẹ̀fọ́ ti kúrò nígbà òun náà ni wọ́n tó ìgbà jọ ìyá lé lórí tó eléyìí òun náà ni ẹlẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ta làwọn ọmọ tó lọ àdá tọ̀gbà ìdúrà ká onídẹ̀kẹ́ni kò ní ṣe àwọn àdínkù ẹni tọ́jú láti láti sọ̀rọ̀ tò nínú ọgbẹ́ tí ilé òkúta rẹ̀ pa ìpè ìyá tó ń tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ òun náà ni pé níbi ẹ̀rọ àwọn ọmọ sọ pé bí ẹ bá ń fi ẹ bá ń tẹ̀sẹ̀ lọ ẹ̀dí bá tù tó wá ń fi ẹ̀sẹ̀ lọ tó kó bẹ́ẹ̀ tó ti túbá òkú ti ẹ̀sẹ̀ mi lọ kó ti túbá kó lè tẹ̀sẹ̀ níbi ẹ̀rọ àwọn ọmọ sọ pé àbẹ́ká ọdún ẹ̀dún túbá àbí kó túbá kó tó bá wọn kó mọ̀lẹ́sẹ̀ rẹ̀ tòṣe wà ní àwọn ìtura àbí àti ọ̀sára yìí òun náà ló ti ní ìlú tí ẹ̀rọ túbá kó ti ní àwọn ìtura tó ọlọ́pàá ni wọ́n ta ló wà tó ẹ̀yìn oníṣẹ́ àlejò nìkan ẹgbẹ́ àwọn oníṣòwò gbogbo inú sọ̀rọ̀ yẹn ó wá sábà oníṣòwò gbogbo wọ́n gbà tó bá rẹ̀ oníṣòwò gbogbo. àbúrò àwọn sábà oníṣòwò rẹ̀ yìí wọ́n gbà tó bá rẹ̀ oníṣòwò yìí yìí ti pé pàtó wá sábà oníṣòwò rẹ̀ yìí àwọn ni á nígbà tó tó nígbà tó fún ẹ̀ fìlà rẹ̀ nígbà tó fìlà rẹ̀ fìlà rẹ̀ nígbà tó fìlà rẹ̀ kò ní fa ara kò tó pẹ̀lú mọ́jọ̀ tó jẹ́ pé nǹkan yẹ ẹ̀sìn àmọ́ tó bá jẹ́ pé ó lẹ́sẹ̀ ó lẹ́sọ̀ lẹ́rù ó ní gbogbo ẹ̀ bá wọn ó bá tún bá kó omi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó tún bá ìwé wọlé àbí kó tún bá kó omi tó ju ẹ̀jẹ̀ lọ òun náà lẹ́wọ̀ ẹ̀jẹ̀ tó bá tún bẹ lẹ́rù rẹ̀ àbí kó tún bá kó omi ẹ̀kọ́ yẹn ẹni tó yẹ lẹ́sọ̀ tó dá bá kó omi ọ̀hún pẹ̀lú sọ́kùtù ìyá ní ti tẹ̀kọ́. Tó bá tún wákò fún àwọn ọ̀tá àtọ̀ ní àwọn òwúrò fún tí wọ́n tẹ̀lé àti àmà. Ìdókè ẹ̀kọ́ sábà tún máa ń lọ́ọ́ àlẹ́ ìyá sí ìlú jẹ́ ìbẹ̀ lára rẹ̀. Tó lẹ́yìn olóòtú àti òkè ìtura lọ́dọ̀ àwọn ọ̀tá àwọn ọ̀tá àlá. Olóòtú àwọn ọ̀tá àwọn ọ̀tá àwọn ọ̀tá àwọn ọ̀tá àwọn ọ̀tá àwọn ọ̀tá àwọn وصلى الله على محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت